ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ọlọ́run alàyè ga ẹni tó tún mú ojú wa rí ọjọ́ òní mo sì tún wí pé ògo ni fún olódùmarè àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹni tó ní ayé àti ọ̀run fún àánú rẹ̀ ààbò rẹ̀ àti ìdásí rẹ̀ lórí ayé wa ẹni tó tún mú ojú wa rí oṣù titun ọ̀sẹ̀ titun ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù titun lórúkọ Jésù Kristi mo gbàdúrà ọ̀sẹ̀ yìí yóò san ọ fún rere oṣù yìí yóò san ẹ́ fún àyanu yóò san ẹ́ fún ọrọ̀ yóò san ẹ́ fún ìbùkún lórúkọ jésù kristi nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí mo béèrè lọ́wọ́ ọlọ́run fún àánú ńlá tí ó mú ọ kó àkópọ̀ ire lórúkọ jésù ìṣẹ̀dá rẹ yóò rí àánú gbà àánú fún gbígbà àdúà tí àdúà yóò fi gbà lórí ayé rẹ lórúkọ jésù ìṣẹ̀dá rẹ yóò rí àánú gbà lórúkọ jésù ayé rẹ yóò rí àánú gbà mo béèrè fún agbára ọlọ́run sínú ayé rẹ nínú ìrìn àjò yìí tó fi ní farapa táyé ò ní sá ọ lọ́gbẹ́ tíbi ò ní bá ọ agbára tí ó mọ rẹ ibi dànù agbára tí ó rè dààmú dànù lórí ayé rẹ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù mọ gba agbára Ọlọ́run agbára ńlá Jehovah èyí tí ó fari bá ọ lórúkọ Jésù gba agbára Ọlọ́run agbára tí ó jà fún ọ tí mọ̀tá ò fi ní jọ lórí ayé rẹ lórúkọ Jésù gba agbára Ọlọ́run béèrè fún agbára Ọlọ́run dáadáa tó fi rin ìrìn àjò oṣù yìí kó o béèrè fún agbára yẹn eléyìí tó fi rìnrìn àjò oṣù yìí kó o béèrè rẹ̀ ọlọ́run yóò sì yọ̀ǹda fún ọ bí a ti kọ́ nínú ìwé mímọ́ nínú ìwé éfésù orí ìkẹfà láti ẹsẹ̀ ìkẹwàá ó ní lákòótán ará mi ẹ jẹ́ alágbára nínú olúwa àti nínú agbára ipá rẹ̀ ẹ gbogbo ìhámọ́ra ọlọ́run wọ̀ kí ẹ̀yin kó lè kọjú ìjà sí àrékérekè èṣù ó nítorí kì ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara là ń bá jìjà kadì ṣùgbọ́n àwọn ìjòyè àwọn ọlọ́lá àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí àti àwọn ẹ̀mí búburú ní ojú ọ̀run agbára ọlọ́run èyí tí ó jà fún ọ lórí gbogbo ìgbìmọ̀ tá a bẹ̀ lọ́wọ́ ẹ̀ tí ayé rẹ fún ibi agbára tí ó gbé ọ lékè wọn agbára tí ó mú ọ borí lórúkọ jésù kó wọnú ayé rẹ lọ ìmọ̀ta ò ní jọ nínú ayé rẹ ìmọ̀ òkùnkùn ò ní jọ nínú ayé rẹ agbára tí ó dì ọ́ mú lórúkọ jésù tọmọtọmọ kó wọnú ayé rẹ lọ́sẹ̀ yìí agbára ọlọ́run yóò fàrí ọ agbára ọlọ́run yóò gba ìtọ́ rẹ fún ọ lórúkọ jésù kristi ti násárẹ́tì nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ jésù olùgbàlà ìmọ̀ ibi kò ní jọlé ọ lórí ọlọ́run nínú agbára rẹ̀ kó lànà fún ọ ọlọ́run nínú títóbi rẹ̀ kó gbì ọ níjà ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè ni mo pè láti yọ̀ǹda ohun rere gbogbo láti yọ̀ǹda rẹ̀ sínú ayé rẹ lórúkọ jésù olùgbàlà gbogbo ire kó máa tẹ̀ ọ lọ́wọ́ agbára ọlọ́run ó ní mo pè gbogbo àdáwọ́lé rẹ kó mú yọrí sí rere nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí nínú ìrìn àjò oṣù yìí lórúkọ Jésù olùgbàlà wàá yin Ọlọ́run ò ní kábàámọ̀ ò ní jẹ̀korò ibi ò ní bá ọ lórúkọ Jésù ò ní rí dààmú ò ní rí wàhálà gbogbo ohun tí mí àtẹ̀tí òmí tó múnú rẹ dùn lórúkọ Jésù ayé ò ní fi pa ọ́ lẹ́kún ayé ò ní gbomijé kíkorò lójú rẹ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ò ní sọkún ò ní sọnù ò ní rídìí bàjẹ́ ò ní rọ́ràn wàá láyọ̀ o ara yóò tù ọ́ ara yóò tù ọ́ lórúkọ Jésù ìbùkún ni fún ọ lọ́sẹ̀ yìí ìbùkún ni fún ọ níbikíbi tí ìwọ bá ń lọ ìbùkún ni fún gbogbo tí ṣe tiẹ̀ ìbùkún ni fún ọ nígbà tó bá ń wọlé ìbùkún ni fún ọ nígbà tó bá ń jáde tá a bá rí ìgbìmọ̀ kí gbìmọ̀ gbogbo ọ̀tàkọ́tà tó bá lóun ó dìde sí ọ ìwà láàyè Ọlọ́run yóò dìbò lù wọ́n agbára Ọlọ́run yóò kọlù wọ́n nínú ọ̀sẹ̀ yìí mọ̀ọ́ka Psalm sixty seven Psalm seventy one àti psalm ninety one lórúkọ jésù olùgbàlà ọlọ́run yóò jà fún ọ yóò sì sọ ẹ́ di púpọ̀ fún rere mo pàṣẹ ìbùkún ní orúkọ jésù sínú ayé rẹ lọ́sẹ̀ yìí sórí iṣẹ́ rẹ sórí ohun gbogbo tí ṣe tiẹ̀ wàá di ẹni ìbùkún lórúkọ jésù wàá di ẹni ìbùkún lórí àwọn olóore rẹ lórí olóore mi lórúkọ jésù a ò ní po òrírí ẹkún ọwọ́ ajánilógun tá a fi ń ja òlógun ọwọ́ apọ́nilójú lọ́wọ́ tí ń dá ìrìn àjò rẹ rú lórúkọ Jésù níwájú rẹ kó gbẹ dànù ìfọ̀kànbalẹ̀ yóò jẹ́ tiẹ̀ lọ́sẹ̀ yìí ìfọ̀kànbalẹ̀ yóò jẹ́ tiẹ̀ lọ́sẹ̀ yìí àlàáfíà ni fún ọ lọ́sẹ̀ yìí àlàáfíà ni fún ilé rẹ àlàáfíà ni fún ọmọ rẹ àlàáfíà ni fún aya rẹ àlàáfíà ni fún ọkọ rẹ gbogbo ohun tó gbogbo tó yí ọ ká àlàáfíà Ọlọ́run yóò jọba níbẹ̀ lórúkọ Jésù olùgbàlà gbogbo ìyanu tó ń wọ́nà fún yóò tì ọ́ lọ́wọ́ ní orúkọ Jésù yóò tẹ̀ ọ́ lọ́wọ́ ìwà aláboyún yẹn ò ní bóyún kú òní rọ bí àrọ̀tì òní dẹrù àrùka ọjọ́ ìkúnlẹ̀rí òní jọ́jọ́ ibi ó ti rù láyọ̀ wá sọ láyọ̀ oyún tó ní kò ní bàjẹ́ mọ́ ọ lára gbogbo ọkàn tí ń wojú olúwa fọ́mọ lórúkọ jésù ni mo súre fún yín inú yín kó ṣí kó gba ọmọ dúró oṣù ayọ̀ yín kó lé ẹ ó kọrin ọpẹ́ ẹ ó kọrin ìyìn ẹ ó kọrin hallelujah nàìjíríà ló wà ní abroad ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ lọ́sẹ̀ yìí wọ́n fìrè wá orí ó gbà pé ayọ̀ ọkàn rẹ yóò balẹ̀ gbogbo tí ń gbomijé kọ̀kọ̀ lójú rẹ lórúkọ jésù ọlọ́run yóò fi pa ọ́ lẹ́rìn yóò rẹ́rìn ayọ̀ gbogbo ẹ̀yin aláìsàn ẹ gba ìmúláradá lórúkọ jésù ẹ gba ìmúláradá lórúkọ jésù ẹ gba ìdáǹdè ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa gbogbo tó sọra rẹ̀ di ogun lórí ayé rẹ lórí ìgbéyàwó rẹ lórúkọ jésù olùgbàlà ẹ̀mí mímọ́ yóò fi pa ọ́ lẹ́rìn gbogbo tó ń wò tọ́kàn rẹ̀ ń bàjẹ́ lórúkọ jésù ọlọ́run nínú agbára rẹ̀ yóò fi pa ọ́ lẹ́rìn lórúkọ jésù kristi ti násárẹ́tì ìṣòro nínú ayé rẹ bí ìdá tí ń yọ níwájú iná ìwà láàyè ọlọ́run ó yá kó yọ ọ dànù ìdààmú níwájú rẹ bí ìdá tí ń yọ níwájú iná ìwà láàyè ọlọ́run ẹni tó ní ayé àti ọ̀run ó yá kó kọlu ogun náà kó yọ wọn dànù kó ní ẹ̀rí rere ògo ni fún orúkọ mímọ́ rẹ̀ ẹ bí o ti rin ìrìn àjò ọ̀sẹ̀ yìí lọ arákùnrin àti arábìnrin mo fẹ́ kó rìn nínú ìfẹ́ ọlọ́run mo fẹ́ kó rìn nínú ìfẹ́ ọlọ́run nígbà tá a bá ṣe ìfẹ́ ọlọ́run nígbà náà ni àdúrà wa yóò gbà ìwé Jòhánù ó ní àwa mọ̀ pé olúwa kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀ kí ọlọ́run lè gbọ́ tiẹ̀ bẹ́ẹ̀ náà ni nínú ìwé òwe ó ní ẹnikẹ́ni tó fúrúgbìn ẹ̀ṣẹ̀ ó ní yóò ka asán kí àdúrà yìí má bàa lọ lásán lórí ayé rẹ ẹ jẹ́ ká gbé ìgbé ayé tó tẹ́ ọlọ́run lọ́rùn ìgbé ayé tó wu ọlọ́run ká lè ní èrè púpọ̀ ká lè ní èrè púpọ̀ ká ṣọ́ra fún àwọn ohun tí ń tán ká ṣọ́ra fún àwọn ohun ẹlẹ́gbin ká má bàa fi ba ayọ̀ tí kì í tán jẹ́ ká sì má fi pàdánù ayọ̀ ayérayé lórúkọ Jésù yóò dára fún ọ nígbàkúgbà tí olórí áńgẹ́lì yóò bá fún ìpè láti kó àwọn àyànfẹ́ lọ lórúkọ Jésù àtèmi àtiwọ́ àbá Kristi jọba ní orúkọ Jésù Kristi olúwa wa àmín àlàáfíà Ọlọ́run kó máa bá ẹ gbé fi àdúrà yìí òfin ránṣẹ́ sí gbogbo àwọn ènìyàn rẹ pátápátá gbogbo àwọn olóríire gbogbo àwọn olùrànlọ́wọ́ rẹ yóò dára fún ọ bí o ti ń ṣe bí o bá ń fẹ́ ìmọ̀ràn tàbí àdúrà pè sórí aago yìí 080 347 142 7 0.